owó òòṣà owó bàbá dámì pòfẹsọ adébànjì akíntóyè bàbá lóríire tó fẹ́ kó wa kúrò nínú location confusion kárí gbogbo ẹ̀yàn ọmọ yorùbá tẹ máa ń béèrè pé ẹ ká wálé gbàwọ́lá ní wálé náà ilé náà padà wà ìjà àárín kankan ṣe gbogbo òṣìṣẹ́ nothing is literally working ìlú burúkú mess up country location four one nine ó kí gbogbo ọmọ yorùbá lẹ́ẹ̀kan sí i pé ẹ jẹ́ ká fọkànbalẹ̀ ẹ̀kú ẹ jẹ́ máa bèrè pé kí ni way forward nínú ìrìn àjò Yorùbá nation the way forward náà ni pé ká máa pariwo ariwo tó wà constructive ni o ká máa polongo fún gbogbo àgbáyé pé Yorùbá nation la fẹ́ no going back no going back náà ni Yorùbá nation no going